أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam àwọn ará lè ra àwọn sọ̀hábà àti gbogbo àwọn mùsùlùmí inshallah ta'ala a máa tẹ̀síwájú níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ àti àbádé eléyìí tí ó ń sọ fún wa nípa àwọn àmì tí ń ṣe àfihàn lílẹ̀ ìgbàgbọ́ lónìí pẹ̀lú ògo ọlọ́run ààbò sí agbárin míì nínú àwọn dhawahiru dha'fil iman mahabbatu tasaddur majalis والاستئثار بالكلام ورفض الاستماع على الآخرين كي يوم ó tasọ́dúró ìmàjáàlìs ó ṣe pé ní gbogbo òjókòó ìwọ ló sáàmà jẹ́ aṣáájú gbogbo àyè kíyàn máa nífẹ̀ẹ́ sí tasọ́dúró ìmàjáàlìs gbogbo ìjókòó pátá ó ṣe pé wọ́n nìkan náà ni wọ́n máa retí kó ṣe wípé ọ̀rọ̀ tí ẹnìkan náà ni ọ máa fẹ́ kí àwọn èèyàn ó gbọ́ wal ithar bil kalam kéèyàn ó máa gbọ́lá fún pé èmi nìkan ni mo mọ̀rọ̀ sọ lẹ́yìn ọ̀rọ̀ tèmi kò yẹ kẹ́ tún gbọ́rọ̀ tẹ́lùmí ma wa rafdil istima'i kéèyàn ó sì má máa fẹ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tẹ̀lùmí èrò ti ẹnìkan òní máa jọ ìrònú ti ẹnìkan ònìkan ló dáa jù ìròrí ẹlòmíì ò dáa bẹ́ẹ̀yàn bá ti kẹ́fìn irú àwọn wà báyìí lára èèyàn kéèyàn ó mọ̀ wípé nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ni nítorí pé tí gbàgbọ́ ẹni bá pé èèyàn ó máa farapamọ́ kódà ká máa tìyàn síta. Si nítorí pé èèyàn mọ ewu tó ń bẹ níbi kan tìǹ síwájú káwọn èèyàn máa wò yàn wájú èèyàn mọ àwọn ọ̀ràn èyí tó ń bẹ ń tí èèyàn ò bá rí ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. wa an yakuna al-amru lahu nínú ẹ̀ náà ni kọ́mọnìyàn máa nífẹ̀ẹ́ pé gbogbo àlámọ̀rí pátá ọ̀dọ̀ òun náà gbọ́dọ̀ máa ṣẹ́rí gbogbo ẹ̀sìn nítorí bá ti sọ lábẹ́gé kò sọ̀rọ̀ lẹ́nu ẹlòmíì là eléyìí ọ̀kan nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ tó sì ń ṣàfihàn ìwà ìgbéraga nínú ẹ̀mí irúfẹ́ ẹni bẹ́ẹ̀. wàsùdúrù majalis hiya al-maharib allati hadharana minha rasulullah sallallahu alayhi wa sallam kéèyàn máa ta pẹ́ẹ́rẹ́pẹ́ sudurul majalis kéèyàn máa ta pẹ́ẹ́rẹ́pẹ́ wájú ní gbogbo ààyè yálà èyí tó lẹ́tọ̀ọ́ sí ni èyí tó lẹ́tọ̀ọ́ sí ni ó ti ta pẹ́ẹ́rẹ́pẹ́ wájú iyal maharib eléyìí ni almaharib ìdánpẹ̀ ní maharib jamu mihrab irú ẹ̀ níbi tí mo dúró sí sẹ́mi kí mihrab yìí ààyè ìmáàmù nìkan ẹni tó ṣáájú ààyè ìmáàmù ni ẹni tó ṣáájú kírun gbé ẹ̀kọ́ ní mọ́ọ̀lù ààyè ìmáàmù ni ẹni tó jẹ́ ìmáàmù bẹ́ẹ̀ sì ni ààyè ẹni tí ó máa ń dúró wájú dánilẹ́kọ̀ọ́ òun ni gbogbo ẹnikẹ́ni tó bá wù ọlọ́run tọ́lọ́run bá yàn sí ààyè òun ìwọ ló máa wà ní ààyè mihrab ló máa ṣáájú jọ́sí fáwọn èèyàn ló máa dúró níwájú láti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́ọ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ kéèyàn má rí sí àyè fàárí kéèyàn má rí sí àyè fàárí kéèyàn má rí sí àyè pé èmi ni mo tóbi tó báyìí wọn á jókòó gba àwọn èèyàn jókòó níwájú mi kí ó má ṣèṣì rúwúyẹ́ nínú ẹ̀mí èèyàn wípé ìwọ lọ́lá ju àwọn tó jókòó yẹn lọ turugba nabi sallallahu alayhi wa sallam hadarona minha rasulillah sallallahu alayhi wa sallam anabi kí wa nílọ nípa kéèyàn máa ta pẹ́ẹ́rẹ́pẹ́ síwájú bi qawlihi sallallahu alayhi wa sallam wọn ló jíṣẹ́ ọlọ́run sọ pé ittaqu hadhihi al-madabih jíṣẹ́ ọlọ́run ní ẹ bẹ̀rù ààyè tí wọ́n ti máa dúyàn wọ́n ní kí ni àyè tí wọ́n ti máa dúnyàn yaani alimahari wọn náà ní àwọn àyè iwájú ní mọ́tálásí wọn àwọn àyè tí màá mú máa dúró sí ìwé mímí mímí ẹnìkan dúró bẹ́ẹ̀ wọ́n ń sẹ́ lórí yàgò sẹ́yìn ìnú wúlò wà ń bẹ́ẹ̀ ìtàkù alimadami ẹ àyè náà wal hadith akhrajahu rawahu al-Bayhaqi imam bayhaqi ló gba àdìsí wa wa wà fi sahih al-jami àdìsí yẹn sì ń bẹ nínú àwọn àdìsí tó lálàáfíà tí ó ń bẹ nínú sahih al-jami. bákan náà mahabbatu an yaquma lahu an-nasu idha لإشباع حب التعاظم في نفسه المريضة إما نفسي أن يقوم له الناس كان يما نفسي كان يما تتفون إذا دخل عليهم. gbogbo àti ọba ti wọlé àbọ̀ wọ àyè kan nínú tí máa ń fẹ́ náà nígbà á lèṣibáì hubbi ta'adhum fi nafsihi al-marida láti lè máa jẹ́ kí yẹn kó fi ebi ìfẹ́ ẹ máa gbé mi tóbi kó fi rẹra rẹ̀ lébi ìfẹ́ ẹ máa gbé mi tóbi èyí tí ń bẹ nínú ẹ̀mí rẹ̀ al ẹ̀mí tí ń ṣàárẹ̀ tí ń bẹ lára rẹ̀ o lójú ọmọ nífẹ̀ẹ́ sí wípé báwọn èèyàn ò bá ti dìde fóun wọn ti pọ̀n lé irú ẹnikẹ́ni tírú àwọn nǹkan báyìí bá máa ń fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀mí ẹ̀ àmì lílẹ̀ ìgbàgbọ́ ni qala rasulullah sallallahu alayhi wa sallam ṣé ọlọ́run ọba tí kàdúgbò náà bá bẹ̀rù sọ wípé man ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó máa wù tí máa dùn máa. ها أن يمثل له عباد الله قيامة قيام ويرسم الله كي ودوك بانتو هذا معنى التمثيل الانتصاب كي يدوك بيري قياما ننرو níwájú ẹ̀ ẹtí bá máa nífẹ̀ẹ́ síbẹ̀ falyatabawa maq'adahu minan nar anabi sallallahu alayhi wa sallam falyatabawa baytan minan nar anabi ní kò ní tọ̀ kó yà á lọ pèsè ilé kan fúnra rẹ̀ nínú náà kọ́sẹ̀ sàálẹ̀ kọ́ wábi tí ó mójú kò sí nínú náà kọ́lọ́n kò sọ wá ń hadisi afọwà Bukhari ni wọ́n gbà á nu tíra a mọ̀ sí yìí al-adab al-mufrad ó sì ń bẹ nínú àkójọpọ̀ àwọn hadith tó lálàáfíà tí a fọ àwa sheikh Nasruddin al-Albani rahimahullah tí wọ́n kó jọ tabawo hadith yìí a rí wípé agbọ́ yìí níbẹ̀ wípé kò lẹ́tọ̀ kéèyàn ó máa nífẹ̀ẹ́ sí pé káwọn èèyàn máa dìde tó ń bá ti ń bọ̀ pẹ̀lú àníyàn àti gbé ohun tóbi kọ́yẹ́ pé òun náà nífẹ̀ẹ́ síbẹ̀ kò lẹ́tọ̀ọ́ kódà nínú àmì ilẹ̀ ìgbàgbọ́ ni. ولذلك لما خرج معاوية على ابن الزبير وابن عامر eléyìí ló fà á tó fi jẹ́ kí gbàtà fà wá muawiya tàrífínà muawiya muawiya ibnu abi sufyan radiyallahu الله ìgbà tó jáde sí ibn zubair tarfuna ibn zubair abdullah ibn zubair wa ibn amir fakọ́mọ ibn amir bó ṣe jáde báyìí ibn amir bá dìde wàjálàsá ibn zubair abdullahi ibn zubair òun ò dìde níbi tó jókòó sí bí ìgbà gọ́fúnà a president eh, go president ẹ fẹ́ rí ẹ wá jókòó sílé rẹ̀ wọ́n wá ní president wa nílé wọ́n jáde sí nígbà president wa jáde amir ibn amir òun dìde nígbà tó ní muawiya radiyallahu anhu tó jáde wa amma abdullahi ibn zubair jalasa wọ́n dìde wa fi riwaya nínú riwaya míì. ó وكان ها arzanuhuma wàkánà arzanahuma faqala muawiya libn amir ijlis فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أحب أن يمثل له الرجال قياما فليتبوى مقعده من النار èyí tí ibn zubair ṣe yìí tó jókòó wọn ni wakana arzana uma tiẹ̀ tó ṣeun òun lọ́tọ́ jùlọ ṣe orozin kí n kan wá rozin bimana aksan abdul èyí tí ibn zubair ṣe yẹn wakana arzana uma faqala muawiya ibn amir afa muawiya radiyallahu anhu ó wá sọ fún ibn amir wípé ijlis jókòó ó sì ń dìde fún mi fa inni sami'tu rasulullah sallallahu alaihi wa sallam yaqul nítorí pé mo gbọ́ tó ti ṣe ọlọ́run tí kàrí ọlọ́run bá bẹ̀rù sọ báyìí pé man ahabba ẹni tó bá máa ń nífẹ̀ẹ́ sí an yumaththila lahu rijala qiyaman káwọn èèyàn ó máa dìde gbàǹtọ̀ nínàró fún un láti máa fi kí falyatabawwa maq'adahu minan nar kó nítorí wọn wá àyè rẹ̀ sí iná náà. wa mithlu hadha an-naw' minan nas irú àwọn ènìyàn tí wọ́n sábà máa ń nífẹ̀ẹ́ sí ìṣesí yìí nínú àwọn ènìyàn ya'tari il ìbínú yóò gba ẹ̀mí rẹ̀ ìbínú yóò ìbínú yóò ràgàbó làótóbìkọ́ ti súnà kódà téèyàn bá lo súnà yìí lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kan ah kí ló jẹ́ yó mo sì dé òdìdé irú àwọn ènìyàn yìí ìran kan ni wọ́n fàbúdì abiliyẹmí bóyá èèyàn fẹ́ mọ kí gbogbo èèyàn ó wà ń bẹ̀ èèyàn á bẹ̀rẹ̀ látọwọ́ ọ̀tún inú òbí òun tó ń wà ní wàyí dáadáa kàlà majlisan tó bá wọ àyè kan fàlàyàrbọ nínú rẹ̀ ò ní dùn kò ní yọnu ilà bí an yakuma ahaduhum àfi kẹ́nìkan ó dìde láàyè tiẹ̀ lè yẹ jìlì sàhúwá rọgùnmọ̀ náà yìí sallallahu alaihi wasallam dàlẹ́ ó lè jókòó bẹ́ẹ̀ nìkan gbúdọ̀ dìde kóun níbi tó ń wà kóun ó lè jókòó bẹ́ẹ̀ tó ń ti pé rọgùmọ̀ náhàyè sallallahu alaihi wasallam àdáyé tó ń tipa nàbì kọ ìṣesí yìí bí qawlihi tó tipa nàbì sọ pé la yuqimu rajulu rajula min majlisihi thumma yajlisu fihi rawahu al-Bukhari òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní arákùnrin kan ẹnìkan ò gbúdọ̀ gbẹ́nìkan dìde min majlisihi níbi àyè tẹ́niyẹ́ jókòó sí. Si nítorí wípé fún mọ̀ yẹ́ dìlẹ̀ sùn kọ́ ọba àlẹ́ gbé dìde kí wò lè jókòó bẹ́ẹ̀ ìdílé bẹ́ẹ̀ bàbá mi nà wà lè jókòó bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bùkátà àwọn àlàyé kọ́ ọba àlẹ́ yé bí wọ́n ṣe sọ kọ́ ọba àmọ́tún sí lò. nọ́dọ̀rán. إلى هذا الحديث tàbá wòye sí hadith yìí dáadáa a rí wípé كين yìí ń kọ́ fún wa kéèyàn ó máa nífẹ̀ẹ́ sí pé tó ń bá sá ti yọ síjókòó kan everybody gbúdọ̀ dìde fún un débi gẹ́gẹ́ bá dìde gan yóò bínú yóò sọ̀rọ̀ hadith yìí sẹ̀ mọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lómi ń bẹ òun kọ́ ló sọ pé káwọn yóò ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn kan finúfíndọ̀ pé àwọn fẹ́ fi pọ́n lé irú ẹni yẹn kò kó sínú hadith yìí bí shart pẹ̀lú májẹ̀mú pé kínú rẹ̀ má dùn sí kọ́ dẹ̀ máa kọ nǹkan yẹn fún àwọn ènìyàn ṣùgbọ́n mujarradu pé ti kọ́ fẹ́ ọba tún ìjọ kejì ẹni tó ṣe ó tó kọ̀ fún ó ìjọ kejì ẹni yẹn tó ṣe síbẹ̀síbẹ̀ àdéhìsì yìí ó ti ṣẹ̀ lórí ẹ̀ torí pé rìwáyà méjèèjì tí wọ́n mú wá ń bí man sarrahu man ahabba fahimtu òun gan fẹ́ bẹ́ẹ̀ wáàdí òun gan fẹ́ bẹ́ẹ̀ ọ̀nà kan ní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì ń bẹ bóyá bíi gọ́vnà ni àbí president tó dúró security kan ó dúró wámúwámú lẹ́gbẹ̀ẹ́ bójókòó security yóò nàró yóò dúró ilé abẹ́ sọ lórí yìí wúwa lè anáwó tàmátàlà kìyàmà kọ́ ìmọ̀ o sì fẹ́ bẹ́ẹ̀ irúgbó náà ló gbà ló fún lówó oṣù kí ni ìdí tó fi dúró òun ìdúró pé gárọ́dù ẹ̀ ó jáde kúrò ní gárọ́dù ilé ìtànsọ yìí ó ń sọ ẹ nìyẹn ó ń dáàbò bò lẹ́yìn ààbò tọ́lọ́hún kí jàǹbá kan má bàa má bàa ṣe lẹ́fìrí táwọn afáàmì bá fẹ́ ṣe wá sí àwọn ágèjì àbíkẹ́ náà má pè é àgèjì náà bí àwọn ọlọ́pàá zala wọn ẹ̀rí tí wọ́n tí wọ́n dùn lẹ́yìn àfa wọn bàbá jókòó ẹ̀rí tí wọ́n dúró kò sídìí tó bí nǹkan yẹn ni wípé ìgbà mi ojú agbowáàsí afẹ́ máa dojúrú gbogbo èèyàn bójú wulẹ̀ kan pọ̀ tó ń bẹ̀ ta ni tájẹ́tì àfa wọn tó wọ́n mọ̀ pé báwọn ọkọ̀ ọgọ́rùn-ún èèyàn ń bẹ̀ wọn tá a fa yẹn escape ẹ̀yìn kan yẹn ò tí ò tí so ó ní wọ́n fẹ́ tàjẹ̀jà ti ṣe ní jàmbá ṣùgbọ́n àwọn tó dúró òun gbogbo jàmbá àti ọba tiẹ̀ ẹnu pé àtàbá gba bí wọlé àwọn kan mọ̀ ti dúró bí wọn ó tètè àwọn yẹn ó tètè mọ̀ pé ẹnìkan fẹ́ ṣe jàmbá yìí so kìyàmù táwọn yẹn dúró yẹn gárọ́dù dúdúró wọn kì ṣe gárọ́dù síyákò ti hadith yìí wọ́n bó tilẹ̀ jẹ́ wípé wallahu khairun hafiza ọlọ́run lọ́ba tó tó jù lọ lẹ́nu tí máa ń sọ̀yàn fàmìtò ìyẹn nípìnlẹ̀ ọlọ́run ní máa sọ ẹ̀dá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyẹn ò tako al-akhadu bil asbab la yunafi kamala tawakkul ala Allah al-akhadu bil asbab nínú kéèyàn ó lo àwọn sábàbí kì í dẹ̀ ṣe laysat من asibá ليس من الأسباب المحرمة. muharrama kò sí nínú àwọn sábàbí tọ́lọ̀ ń ṣe léwọ̀ ẹ́n kò sí níbẹ̀ kálẹ̀ nìkan sí odò lẹ́gbẹ̀ẹ́ mi so irú yẹn sìn kò kó síbẹ̀ bí president bá dúró sìn ẹni tó wá jẹ́ bí ad camp rẹ̀ adc àwọn náà jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ìyẹn ò lè má possible kan wá fi ọ sípò kan wá ọfẹ ọkọ wọn ti yẹn níhun síbẹ̀ iṣẹ́ tiẹ̀ ní í ṣe kódà wo lè sọ pé kódókódò wà ní kódò kókò níjókòó ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ ìwọ̀gá lè má ní ìfẹsẹ̀ nígbà yẹn ṣùgbọ́n kárọ̀dù tó ń torí ẹ̀ dúró yẹn pé láti lè máa dáàbò bò ọ́ tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ fún òun bákan náà ó jáde kúrò ń bẹ ẹni tó yọ lọ́ọ̀kan ìmọ̀ látara ipò tó lọ́hùn fún bí ó fọjú orí jù wá lọ ó fi mọ̀ jù wá lọ ó fi ìjólùkọ́ lọ́lá jù wá lọ ó fi ìjẹ́ òbí òbí wa ni ó yọ lọ́ọ̀kan àwa dìde àlọ́pàdé ẹ̀ eléyìí kò sínú ẹ̀ hádà yẹ jùzù ṣẹ̀rà ìyẹn lẹ́tọ̀ọ́ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ìyẹn lọ pàdé ẹ̀ láti wá mú jókòó bóyá ìyẹn wà ní sitting kan gathering kan ẹni tó jẹ́ bí ìmọ̀ọ́mù ló wá ń bọ̀ àwa dìde àwọn pàdé ẹ̀ láti wá mú jókòó sórí àgàtà apálẹ̀ sí ilẹ̀ ìkùnsẹ̀ kan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó dé wọ́n ní kó jókòó ọ wá ní mo wọlé náà ní gbogbo yín wá jókòó kalẹ̀ báyìí ẹ̀ bàbá jẹ́ o ẹ̀ dìde gbogbo yẹn bá dìde ká kéèyàn ọkọ̀ hadith yẹn fún من أحب أن يمثل له رجال قياما فليتبوأ مقعده هم fẹ́ bẹ́ẹ̀ ni sọtí wa báyìí nínú àwọn àṣeṣe yẹn wọ́n dàbá àwọn yẹn bá rọ́ girigiri tán dìde fún yẹn bá kẹ́rù kan bá yẹn kéèyàn kọ́ fún àbúrò aláàlá ìyẹn nìkan ìmọ̀ gbé la yuqimu rajulu rajula min majlisihi thumma yajlisu ilayhi nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ onígbótọ́ bá ti débi kan ọmọ ọmọ pẹ́ débẹ̀ ńgbọ́ bá débẹ̀ wọn àwọn àbọ̀ gbá àwọn èèyàn pàpà ṣẹṣẹ níbo lẹ fẹ́ jókòó sí pé ẹ lọ lé àwọn tó àwọn àti yẹn dìde fún mi àwọn àlè àdìyàn lọ jókòó bẹ́ẹ̀ báwọn ènìyàn ò bá láṣẹ kankan inú wọn ò ní dùn sí ọ kí ni ìdí tí islam fi kọ́ nínú hikma tó ń bẹ́ẹ̀ ni wípé yín máa fa ìtanú àwọn tó ti wà ní sáfù wájú àbá ìwájú títí ń gbádùn tán ṣe nígbà yẹn bá ṣe ń pa àwọn bọ́ sẹ́yìn tó wá wo torí ẹni tán torí ẹ̀ nínú rẹ̀ ò ní yakunu fi qalbi shay tujá dhalika shakhs nǹkan kan wà lẹ́nu ẹ̀sẹ̀ nìyẹn so kọ́mọ́ àjẹpá máa nira wa sínú. Si bọ́ ọ bá jẹ́ èèyàn pàtàkì tẹ́ bá mọ̀ pé èèyàn pàtàkì kan bẹ láàyè yín kẹ́ni kankan má kulẹ̀ jókòó sáàyè tí ẹ fún un kẹ́ni kankan má jókòó bẹ́ẹ̀ so tó bá dé yóò lọ jókòó sí ààyè rẹ̀ ṣùgbọ́n gbà táwọn èèyàn ti jókòó ẹ̀ wá ń gbẹ́ nìkan nípa àkókò dìde kò sí èèyàn náà gbogbo àgbà òwò ah, ló dé báyìí yóò fi nǹkan sí inú báyìí ẹnìyẹn sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nínú kò kó sínú àdìsí èèyàn wà ní ìjókòó kan bàbá tó bí èèyàn bá dé èèyàn wá dìde níbi téèyàn wà èèyàn wá ní kóyàn ìjókòó tó bá bẹ́ẹ̀ yàn wá jókòó sí ìyẹn hádà min bábí al-ithar al-is al-ithar èèyàn gbọ́lá fún òbí èèyàn jùlọ èèyàn lọ hádà yẹ jù sí ó lẹ́tọ̀ ìjẹ́gbẹ́ bàbá yẹn kejì dìde ìwọ fúnra rẹ̀ ló dìde àbẹ́nìkan tó jẹ́ ní àpọ́nlé kan ó kan kì ṣe pọ̀ ń lónìí òdìdè kódà ó fẹ́ wá bí yóò jókòó síbi bísímìlà ìwájú kò síbi òdìdé problem ẹnìkan wọn gbà á ẹ tí ì gbádìí sí náà yìí láti ọdún la hada laysa ma'na li anna abaka laysa bi annahu huwa alladhi amaraka bi hada wa laysa bi annahu ahabba dhalik innama anta alladhi atharta abaka bi hadha المكان àtàrtàwò aláìnẹ́fṣì bihadal mẹ́tàlì ìwọ lọ mọ̀ọ́mọ̀ gbọ́lá fún bàbá rẹ pé kí bàbá tèmi wá jókòó bí ìgbà mi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáfù wájú ládàá bẹ́ẹ̀ kẹ́ni tó bá kọ́ àwọn wájú sáfù wájú bàbá rẹ wá wọlé sáfù sì ti kún ẹ máa bọ̀ wájú sáfù wájú wọ́n bọ̀ sáfù kejì. àwọn Sheikh Ibn Uthaymin rahimahullah wọ́n ní nǹkan yẹn yẹ jùs ó lẹ́tọ̀ọ́ a sì tún ṣe àwọn tùláàbù lójú kòkòrò láti máa ṣe bẹ́ẹ̀ nítorí kí wọ́n bá máa gbóòórùn àìní ẹ̀kọ́ lára arúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò tiẹ̀ yóò tiẹ̀ jágbàlagbà àfààrẹ̀ náà ló tiẹ̀ fún ní àpọ́nlé ẹ̀kọ́ fún èèyàn máa ṣe èèta èèyàn máa ṣe èèta nítorí pé ẹ̀tọ́ rẹ̀ ni aslan ó lè ṣe èèta rẹ̀ kò fẹ́ lómi àfọ èèyàn débi kan bàbá èèyàn débi kan ó ti fẹ́ lọ jókòó bí kan èèyàn wá dìde láàyè yẹn ló wá jókòó bẹ́ẹ̀ ìyẹn ò kó sínú hadithi fáyín ṣùgbọ́n èyí tó kó síbẹ̀ òun ni kẹ́ni yẹn ẹ̀yàgbọ́ ẹ̀yẹn dìde mẹ́ ẹ pàgà mẹ́ta yẹn papọ̀ fún mi nìkan láì ṣe pé onídìí mẹ́ta lè wọ́n kúrò bẹ́ẹ̀ ìyẹn náà ń ṣàlàyé fún ẹni tó bá wá bárù ṣe báyìí sábà tó ṣe pé gbogbo gbà bóun sáàsì máa ṣe nìyẹn ìyẹn ń tọ́ka sí lílẹ̀ ìgbàgbọ́ ènìyàn torí bó ti gbàgbọ́ èèyàn bá pé èèyàn ò máa fara pamọ́ bẹ́ẹ̀ ó máa fara pamọ́ òun fẹ́ káwọn èèyàn sọ ọ́ lẹ́nu òun fẹ́ káwọn èèyàn gbé ọ torí pé táyé bá ti ń pariwo rẹ ìwọ náà wà máa ríra rẹ àmì náà ni mo tó báyìí tó bá yìí ti ń dà bẹ́ẹ̀ atakabọ̀ wal kibriya. والكبرياء لربنا صفته abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kó mọ́sá ẹ̀ṣọ́ wọn bẹ́ẹ̀ eléyìí nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ni ìgbàgbọ́ tó bá pé yóò máa sá fún gbogbo àwọn kaba yìí ṣùgbọ́n tó wọbẹ̀ ní tí ò wọbẹ̀ láti ṣàlàyé fún àwọn fahimti wàmínà aṣọ́hù wàlúbùkọ̀lù nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ òun náà ni kéèyàn ó ní ojú kòkòrò kéèyàn ó háwọ́ wàlúbùkọ̀lù kó sì láhùn aṣọ́hù ìháwọ́ àti ìlójú kòkòrò méjèèjì lọ papọ̀ síbi aṣọ́hù alùbùkọ̀lù o lè má lójú kòkòrò ṣùgbọ́n èyí tí bẹ lọ́wọ́ rẹ kò ní bọ́lẹ̀ o lè má nàgà sí tẹlomi ṣùgbọ́n èyí tí bẹ lọ́wọ́ rẹ yẹ kò lè sa òun náà ń pè ní alìbọ̀kọlù wà á máa ṣọ́ òyìn kójú kòkòrò sínú o tún wá tún láwọn kò lè fi tọwọ́ rẹ lẹ̀ yóò tún máa nàgà owó ti ẹlẹ́nu. ولقد مدح الله الأنصار في كتابه فقال ọlọ́run bá ti ròyìn àwọn ará Madina ọlọ́run nínú alukur'an ọlọ́run sọ báyìí a'udhu billahi minash shaitani rajim wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa ọlọ́run ní àwọn ará Madina tí wọ́n gba àwọn muhajirun tí wọ́n gba àwọn lálejò wọ́n máa ń gbọ́lá fún àwọn muhajirun ju ẹ̀mí ara wọn lọ walau kana bihim khasasa kódà kó ṣe pé yìí tí wọ́n ń kó fáwọn mọ̀hàjírù nìyí kódà kó ṣe pé àwọn náà ní àkàsọ́sọ una haja kódà pé àwọn náà ní sí nǹkan yẹn ẹja kó fáwọn náà ọlọ́run sì fi ìṣesí yẹn ó fi ròyìn wa alukọ́ta ṣòyẹn túmọ̀ sí pé nínú pípé ìgbàgbọ́ èèyàn èèyàn ó sì máa gbọ́lá fún kébi ó pààyàn ju kébi ó lọ èèyàn ó gbọ́lá gbẹ̀ngbẹ̀ yẹn ń pè ní al-ithar wa bayyana ọlọ́run sì ṣàlàyé wípé anal muflihin muflihin dájúdájú àwọn tí wọ́n jèrè humul ladina waqaw shuhha anfusihim àwọn náà làwọn tí wọ́n sọ ojú kòkòrò ahun ẹ̀mí wọn ẹnikẹ́ni tó bá lè sọ ẹ̀mí ẹ̀ níbi ojú kòkòrò àtàhùn ọlọ́run ní wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun. wala shak kò síyè méjì ń bẹ anna du'afa al-iman wípé lílẹ̀ ìgbàgbọ́ yulidu shuhha a máa bí ojúkòkòrò àtàhùn bal qala alayhi salatu òjíṣẹ́ ọlọ́run tí kàkẹ́ ọlọ́run bá ń bẹ fún tiẹ̀ sọ wípé láàyè jítẹ́mi òṣòha láàyè jítẹ́mi òṣòho wàl ìmánú fi qalbi abidin abada wal hadith rawahu an-nasa'i òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní láàyè jítẹ́mi òṣòho wàl ìmánú ojú ahun àti ìmánì méjèèjì ò lè papọ̀ fi kọ́lbi abdi abadan sínú gbáàyà ẹ̀rúsìn ọlọ́run kan láéláé ìkan ló mú bẹ̀ nínú kó o pé ní imani kọ ìyàwó àgbẹ̀jọ pé imani rẹ ò pé kó o sì jẹ́ àhún. ama khuturatu shuhi wa atharuhu ala nafs faqad bayyana an-nabiyyu sallallahu alayhi wa sallam bi qawli wọ́n ní kẹ́ ẹ rí ewu kòtúrọ̀ ewu náà ń pè bẹ́ẹ̀ ewu tí ń bẹ níbi ahun àti ojú kòkòrò wà àtharu alanafs àti erípa tí máa kó bá ẹ̀mí èèyàn faqad anabi sallallahu alayhi wa sallam anabi ti ṣàlàyé ẹ̀ bi qawlihi sallallahu alayhi wa sallam anabi ni iyyakum wa shuhha anabi ni ẹ ṣọ́ra fún ahun fa innama halaka man kana qablakum bishur fa innama hulika man kana qablakum bishur nítorí pé ìparun ó dé báwọn tó ṣáájú yín látara pé wọ́n ya ahun ni amarahum bilbukhli fabakhalu wa amarahum bilqati'ah faqata'u wa amarahum bil fujur fa fajaru ìwà ahun yìí òun ló pa wọ́n láṣẹ kí wọ́n hawọ́ wọ́n sì hawọ́ wa amarahum bil qatiya fa qata'u ìwà ahun yìí òun ló fà wọ́n lọ́gbọ̀ngbọ̀n lọ síbi mímọ ẹja òkun ẹbí ẹlòmíì látara àwọn tó ní gbogbo ẹbí kankan ò lè súnmọ́ mọ́ wa amarahum bil fujur ìwà ahun yìí òun ló pa wọ́n láṣẹ kán mọ ìwà pòkì fọfọjẹrò wọ́n sì sọ ìwà pòkì di ìwà wọn lóbi jẹ́ pé téèyàn bá jẹ́ ahun nǹkan tó pọ̀ yóò mọ̀ sọ̀rọ̀ mọ́ yà lọ́wọ́ ahun kò gbádùn ara rẹ̀ pèlè níta sí páwọn èèyàn gbádùn ara rẹ̀ lọ́gbàdùn kàkà tó yẹ kó jẹ nǹkan gidi kò ní fẹ́ jẹ nǹkan gidi ó lè má magi torí wípé kò fẹ́ fúnyàwó lówó ọbẹ̀ kò fẹ́ fún lówó ọbẹ̀ ní tí ó yọ kò ní jẹ́ máa ra bọ̀lẹ̀ àtẹ̀pà kankan mọ́ yóò sá máa tẹ̀lé owó yẹn jọ yóò máa tẹ̀lé ẹ nǹkan kan bẹ twenty naira ni wọ́n ń ta èyí tó dáa ahun èyí tí ò dáa five naira òní ọlọ́ra kọ̀ wá nílò ojújọ́ méjì lọ́jọ́ ìgbàjọ́ àmọ́ ẹ̀dàm yọ wà náà tó jù yẹn lọ lérí nǹkan nínú àwọn erépa aburú tó ń bẹ níbi kéèyàn jẹ ahọ́n yìí ahun yóò ka ẹja sínú ọbẹ̀ fúnyàwó yóò wá béèrè pé ẹdúró ẹdúró níjẹta mélòó lẹ ajẹ ń bẹ èmi jẹ yín jẹ àwọn ọmọ ń kọ́ ẹyọ kan náà la pín fún gbogbo àwọn ọmọ ọjọ́ mélòó mẹ́ta mélòó lẹ fi gé fi gé síbi ọ̀nà bíi méjìlá mẹ́ta ti lọ ní alẹ́ deliberately mi ò jẹjà torí kó lè kó wọ́n tètè tà so ṣé wọ́n jẹjà ìyàwó náà èmi jẹjà ń tèmi ilẹ̀ ẹ̀jẹ̀ jẹjà àmọ́ náà jẹ ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ó sì yẹ kó ṣẹ́kù níbi báyìí látòní lọ tẹ bá ti dáná ojú ọbẹ tán tàá máa gbé sábẹ́ bẹ́ẹ̀dì òun òun ọmọ ọmọ gbogbo ẹni tí ọkọ wa gbà síbí òní wa ń kán bẹ ìyàwó mẹ́ta oníkálukú ẹ̀bà nìkan ni bàbá ní ọ̀tọ̀ bẹ gbogbo ọmọ kọ̀ọ̀kan náà ẹ ẹ wújọ yín wá òní ọmọ kan bẹ fún òní ọmọ kan bẹ fún òní wọn ni ah, ẹ̀yin ọmọ ẹ̀ ní jẹun ni ah, tàbí òtí tìmọ̀ láti dé kí ni ah, àwọn ni wọ́n kàn bẹ̀rù yàrá àwọn ló bẹ̀ wá. nasalu allah salam. wa amal bukhol wọn ni kò rí ahun fàyínà sọ́hìbàl ìmánì da'if ẹni tí ó bá jẹ́ ẹni tí ìmánì rẹ̀ lẹ̀ láyàkádù yóò kúrìjù shay'an lillah ọfẹ lemọlemọ kankan jáde rà nínú dúkìá rẹ̀ nítorí tọlọ wàlàó dáa dáa as-sadaqa kódà kí ẹnìkan máa pèpè ẹtamílọrẹ ẹtamílọrẹ yóò wò yóò máa lójú ni wàdọ ara fàákọtù ikhwani il muslimin fàákọtù ayé hajjatu ayé fàkúrù kí àìní àwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí sọ ara kó fojú wọn báyìí kò ní torí ẹ̀ fún ẹ ní kankan wàhálàt bí alimọ̀sọ́ kó sì rí pé àdánwò àjálù bú ti ṣẹlẹ̀ sí wọn wàlá ablag min kalami láfi àdàṣà kò sí nǹkan tó dógóńgó tó ọ̀rọ̀ tó lọ́n sọ nípa irú ìṣẹ̀sí báyìí qala azza wa jal ọlọ́run tó lára ga sọ pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ni a antum a ulai tud'aun ọlọ́ni sáwọn èèyàn wọ̀nyí lẹ̀ yìí ń pè lè tó ń fi kò fi sabilillah sáwọn èyí lẹ̀ ń pè kàn án náà sójú ọ̀nà lọ ọlọ́ni faminkum man yabkhal ó ń bẹ nínú yín àwọn kan ahun ni wọ́n pọ̀ sí ẹ̀sìn wá sí dọ̀la wa man yabkhal ọlọ́run sì ní gbogbo ẹnikẹ́ni tó bá ya ahun fa innama yabkhalu an nafsi orí ara rẹ̀ lọ ya ahun lé lórí kò sí tọ́lọ́run torí pọ́lọ́run ọba òun ọlọ́rọ̀ wa antumul fuqara gbogbo ẹni tó lówó nu sọ fún olùsìn ni olùsìn ni ata president fakir ilọlọ kìí ṣe gbogbo tó ń fẹ́ lónìí abẹ́ẹ̀kọ́ ọlọ́run nìkan ni ọ̀wá kankan lọ́dọ̀ ẹnikẹ́ni wàyín tatawallaw ọlọ́run rẹ̀ sọ fún wa tẹ́ ẹ bá tẹ́ sẹ́rí padà tẹ́ lẹ́ẹ̀ni gbọ́rọ̀ ọlọ́run ẹ̀ni gbọ́rọ̀ òjíṣẹ́ rẹ̀ yastabdil qawman ghayrakum ọlọ́run ó fi àwọn èèyàn míì rọ́pò yín thumma la yakunu amthalakum wọn ò sì ní dàbí irú yín hmm? elétí gígan hmm? tí ẹ̀ gbọ́ òótọ́ ọ̀rọ̀ á gbé wọn dìde wọn ò ní dàbí irú tiyín suratu Muhammad so tá a bá wo eléyìí a rí i pé yóò clear sí à bẹ̀rẹ̀ wípé kéèyàn ó jẹ́ ahun ọ̀kan nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ni ẹni tẹ́ bá sì rí pé ó jẹ́ tó yàwọ́ tó sì ń ṣe ìtọrẹ àánú tí ń ṣe yẹn ìbùjọ́gá ẹlẹ́wẹ̀jì ìlà nítorí ìtọ́lọ́n tí èyí ṣe torí àlẹ́ àwọ̀ ìṣesí rẹ̀ yẹn yàdúlù alẹ́ kàmáàlì ìmánì ó ń tọ́ka pé ìmánì ẹ̀yẹ pé torí pé Yorùbá bọ̀ wọ́n ní irun inú mú olówó ó ṣòro fà tọ́lọ́n bá fi rọ̀yàn lọ́rọ̀ èèyàn yàwọ́ kéèyàn máa pé kò sídìí tí nǹkan yẹn fi rọrùn báyìí ni pé ìmọ̀ni ẹni yẹn ó pé kò sí lálàáfíà mọ̀tẹ́bárẹ́ nìkan gbogbo kéwàá yìí ló ti ké tán ṣùgbọ́n ó ya ahun ju àgbọn lọ ó ya ahun ju abukalu minal jawzi abukalu. yẹn pa àgbọn bẹ́ẹ̀ bá tí ì fọ nígi kò ní fún yín lómi inú ẹ̀ kọ́ gbàgbọ́n kẹ́ ẹ mọ̀ mí báyìí sómi inú àgbọn jáde ó dìgbẹ́ ẹ bá fọ ẹ wá dà tẹ yọ àdá tẹ sá tẹ sá tẹ sá nígbà tún yọ já tún yọ ẹ̀yìn tán ẹ bá tún ṣe báyìí omi wò tún ní jáde ẹ wà wá kóńdó tó dáa àbókúta ẹ wà gbọ́dọ̀ pààwọ ẹ tó o bá tún fọgbọ́n sí gan kò tún ní fún omi yẹn ó dànù so wọn ni abukalu nílẹ̀ ìjà òsì ó yà hùn ju àgbọn lọ so ẹlòmí kò sí ní tẹ́ ọ sọ kò ní náà kò ní ṣe ẹ̀dẹ̀ lè ṣe ẹ ní nǹkan yẹn kò sí fún yẹn ọlọ́run kọ́ wọlé àtúbọ̀ kọ́ máa ṣe wàhálà wọn inna al-bakhila wa تروح عليه ẹni tó bá jẹ àwọn kódà kò lówó lọ́wọ́ ẹ tún máa ra mi ò sí lára rẹ̀ àmì hmm? ò sí ẹ tún máa rí bó bá ra aṣọ kò ní ra aṣọ gidi télọ̀ gidi tó lè bá aran sọ nítorí pé télọ̀ yóò gbowó tó pọ̀ yóò wà lọ gbẹfẹ nìkan wọn wà bá gbàpò síwájú àyàrá yìí wọn bá ti gbọn aṣọ báyìí gbogbo òun náà fi rẹ ó sì máa gbà bọ́lẹ̀ arákùnrin kan ó kọ́lé ọwọ́ àgbà tẹ́nàtì sínú ilé ibì kan wá ń jò lórí pàánù wọn wá ní kọlọ pé káfíńtà kí wọn bá ṣe wọn wá ní ah, kí ló lè ṣe èèyàn nílùú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ kọ́ṣẹ́ káfíńtà kéèyàn ò tó mọ ilé tí ń jò kan wọn ni ah, ẹgbẹ́ lọ pa àwọn ẹgbẹ́ níbi táwọn bá dé ọba gbòòrè lé lọ gbàdó tó ń kàn tó gbé kò ṣe kínní ó tún gun àjà kó ń bà lè ráyè rí ibi tó ti ń jò sẹ́sìmọ̀ kí abẹ́sítọ́ọ̀sì máa ń wà ní òkè àjà pákó tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ lọ́yẹ kéèyàn máa tọ̀ lọ abẹ́ẹ̀kọ́ ẹsẹ̀ rẹ̀ bá ta séré síbi asbestos ó bá jábọ́ ìgbà tí ó jábọ́ ọmọ tuntun tán tẹ́ sórí bẹ́ẹ̀dì ó bá lọ gbé palẹ̀ ọmọ lórí wọ́n bá sá ṣe ọmọ lọ sí hospital owó tó ń ná níbi ẹyin páànù níjó asbestos ti fọ́ ó tún ṣe ọmọ ọlọ́mọ ní iléeṣẹ́ so kí ló bá débẹ̀ o so ahun ẹni a ní ó ṣe tó ni yóò ní òun ò lè ṣe tó tó tó ó ti ṣe ju iye tá a ní ó ṣe ga lọ so olóòtú jẹ́ pé ìwà ahun kì í ṣe wà dáadáa ọlọ́run ọba kó ìra ròyìn yẹn nígbà táwọn kan sọ wípé inna Allah faqir. ها؟ قد سمع الله قال الذين قالوا إن الله فقير ونحن الأغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء Ọlọ́run ni òun ti gbọ́ o alladhina qalu inna Allaha faqir àwọn tí wọ́n ń sọ wípé olùsí lọ́lọ́ pípa àwọn ni ọlọ́rọ̀ Ọlọ́run ni tí wọ́n sọ àti kọ́ọ̀lẹ̀ o wọ́n ń àpàdé wa àti wọ́n ṣe ń pa àwọn ànábì Ọlọ́run láàyè mi ọlọ́run wà mọ́ yẹ bukhari gbogbo ẹnikẹ́ni tó bá sáwọn fàyínà Allaha ganiyyun 'anil 'alamin tó nídi owó yìí ganiyyun ayé agna ó rọrọ̀ tayọ pé ó nídi kankan lọ́wọ́ ẹnikẹ́ni aláwọ̀ nídi kan lọ́wọ́ ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ti máa nídi nǹkan lọ́wọ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ fọwọ́ fọ́kì walau kana ra'isa dawla kódà kò sí president faqir náà ni olówó kan wà ń sàkọ olùsì ní ọ owó ní mọ sàkọ rẹ nílùú ìpínlẹ̀ tó lówó ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtàfọkì fọkì ìlọlọ ìyógun tó wọ náà wà náà ló ti ní. tó abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kó là wá níbi ìwà ahun ìwà ahun téèyàn bá ti bá sábà téèyàn sì ní tó bá ní ó súnmọ́ kó ọ̀nà òṣè ṣùgbọ́n ẹni tí ò ní yorùbá fi sọ pé ẹni tí ò ní ìwọ oníwà nasala salama sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala wa sahbihi wa sallama subhanakallah wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu